láti lè máa bá tíra Fathul Majid sharh kitab at-tawhid láti máa kà á lọ akira pẹ̀lú pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh níbi tí a kà lónìí òun náà ni ìbẹ̀rẹ̀ báàbùn ma jaa fi himayatil Mustafa صلى الله عليه وسلم جناب التوحيد وسده كل طريق يوصل إلى إلى الشرك نعم بسم الله الرحمن الرحيم باب ما جاء في حماية المصطفى صلى الله عليه وسلم جناب التوحيد وسده كل طريق يوصل إلى الشرك سده كل وصده كل وصده كل صده كل كل طريق يوصل يوصل الى الشرك وقول الله تعالى لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم الجراح والجاهل والمراد حمايته عما يحضر منه أو يخلصه من الشرك وأسبابه قوله وقول الله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليم عليكم عزيز عليكم المؤمن وهم فرحين ويقول الله قل حسبي الله لا إله إلا الله عليك توكلت ورب رب العرش العظيم قال ابن كثير رحمه الله يقول الله تعالى ممتنا على المؤمنين بما أرسل إليهم رسولا من أنفسهم أي من جنسهم وعلى لبته كما قال إبراهيم عليه السلام ربنا وابعث فيهم رسولا منهم وقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى لقد جاءكم رسول من انفسكم اي منكم كما قال جعفر بن ابي طالب للنجاشي والمغيرة بن شعبة رسول الله صلى الله عليه وسلم القصة إن الله بعث فينا رسولا منا نعرف الناس نعرف نسبه وصفته ومن دخله ورحمته وصدقه وصدقه وعدالته وذكر الحديث قال أبو سفيان وعينه عن جعفر بن محمد عن عبده بقوله تعالى لقد جاءكم رسول عبده قال لم يصبه شيء من ولادة الجاهلية شيخنا محمد بن عبد الوهاب رحمه الله nínú àwọn báàbù في wọ́n sínú tíra wọn tí ń jẹ́ kitabu tawhid òun náà ni tíra tí wọ́n fi ṣe àlàyé nípa pé báwo ni ìjọsìn ló fi jẹ́ ti ọlọ́wọ́n ọba nìkan oṣù tí tí ń jẹ́ ẹbọ tí ó fi jìnnà ní àárín àlèhùnmọ̀ yìí báàbù tí a fẹ́ kà lónìí yìí òun náà ni ma jaa fi himayatil Mustafa sheikh fẹ́ sàlàyé àwọn ẹ̀rí tó wá nípa pé báwo ni annabi sallallahu alaihi wasallam lóògán ṣe ṣe àmójútó janabat àwọn nǹkan tó ní ń ṣe pẹ̀lú ìsìn ọlọ́run ọba nìkan ṣoṣo bí anabi sallallahu alaihi wasallam bí ṣe máa ń sọ ìmáyà bó ṣe mójútó tàwhídì tó wa saddihi kulla tariqin yusilu ila shirk àti bí anabi sallallahu alaihi wasallam bí ṣe máa ń dí gbogbo ọ̀nà ọ̀nà tó ṣe pé ó lè mú mùsùlùmí débi ẹbọ anabi sallallahu alayhi wa sallam ní máa ń di ni ìyẹn ni pé anabi gbogbo ọ̀nà tó bá lè mú mùsùlùmí kó sínú ẹbọ anabi máa ń léwà jìnnà sí i ntí ó jẹ kí a máa sin ọlọ́run ọba nìkan oṣù náà la nabi ní máa ń tọ́ka fún àlè ẹnu tẹ̀bú ìbò yìí yẹn ni pé tí sheikh muhammad bin abdulwahab rahimahullah tí wọ́n fi ṣe topic àbí sọpẹ́dì nínú tíra wọn yìí òun nìkan ó tó fún ẹni tó bá ní nǹkan ṣe nínú ẹ̀sìn ìpè á jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam inú tí máa ń ṣọ́ tí máa ń mójútó òun náà ni at-tawhid ọ̀gọ̀rọ̀ oníwàásí òun ni wọ́n sọ pé àwọn fẹ́ jíṣẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ ṣe láyé kódà ìlúmí náà yóò fẹ́nu ara rẹ̀ sọ ipe tí Ànábì wá ṣe láyé òun ni pé ó wá mójútó ọ̀rọ̀ àkídà náà bẹ́ẹ̀ ni bákan náà wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó wá mójútó ọ̀rọ̀ ìbáàdà náà bẹ́ẹ̀ ni wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ amójútó ọ̀rọ̀ mọ̀ámọ́là lówó láti gbá yìí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá bí wọ́n wípé ẹ̀yìn ìhun èwo lẹ́yìn wá mójútó mẹ́ ṣùgbákaná annabi sallallahu alaihi wasallam èwo gan lànàbì kọ́kọ́ mójútó jù àbí tí nǹkan bá ní tá bá gbé nǹkan mẹ́ta kalẹ̀ tí nǹkan mẹ́ta wà báwọn kò ní sí ti ó pàtàkì tó jura wọn lọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn àwọn èèyàn gbáyé ni tí báwọn èèyàn ń gbáyé imta nabi sallallahu alaihi wasallam tó kọ́kọ́ fi ọdún mẹ́wàá kọ́kọ́ ṣe tó yẹ pé lẹ́yìn kò fi kankan míì kún rárá lọ́dún mẹ́wàá kí ni nǹkan náà òun náà ni al tawhid so bákan náà ìgbà tánábì ó tún jáde láyé náà ní tó ń kígbe òun náà ni tawhid so tawhid yìí òun gangan ni ó ṣe sábà bí bó ni mùsùlùmí ó ṣe kírun tí ó kí gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe fẹ́ kó kí bó ni mùsùlùmí ó ṣe ní kírun dé stage kan tí ó ní á ìwà kí mọ́ báyìí má ní kí ló dé àdánwò yìí pọ̀ ṣe ìrún tó wá ń kí wá ní kádánwò mọ́sẹ̀lẹ̀ sí ọ ni ṣùgbà tó pé ń kírun kò kí pẹ̀lú àkídà mùsùlùmí lè gbàwẹ̀ kó dé sí ìjìká kó ní ó sú mi báyìí ìgbàwẹ̀ yìí mọ́ gbogbo gbàlá máa ń gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ àyèbí yìí pọ̀ lù ọlọ́run kò fojú àánú sí wàá sì ń sìn so torí kò sí àkídà tó sáwájú fún un so bẹ́ẹ̀ ni gbogbo tí máa ń jẹ́ ìbádà tí àkídà ò ti jòkó tí ò dúró àti èmi ní bá ṣe gbáyé eré ni àti bá ṣe sẹ̀sìn ní gbogbo ẹ̀ irọ́ ni so náà ni ẹni tó bá fẹ́ ṣe wáàsí tó bá ní wáàsí gidi lòun fẹ́ ṣe pé súnà ìlànà súnà lòun pèpè sí wàláhí àkọ́kọ́ tó gbọdọ̀ pàtàkì sí òun náà ni at-tawhid bishop ṣe mú ọ̀nà wánu yìí wá ìyẹn ni pé tọ́pìkì yìí الشيخ عبد الرحمن حسن آل الشيخ أواني الجناب هو الجانب wọ́n ni tí ń jẹ́ aljanab òun náà ni ẹgbẹ́ nǹkan ẹgbẹ́ nǹkan wẹ̀lmọ́rọ́dù himayatuhu ìtumọ̀ tí wọ́n ń sọ òun náà ni pé bí ànábì ṣe mójútó amma yuqarribu minhu in tí ó súnyàn mọ́ ẹgbẹ́ tawhid bá nàbí ṣe mójútó tí ó sún wa mọ́ tawhid náà náà fi sọ pé janabi tawhid àwọn máa yóò kọ́ létòrò àbí nǹkan tí ó múyàn rọpọ̀ mọ́ tawhid àbí tí ó rọpọ̀ mọ́ tawhid yàn ànábì mójútó nǹkan tó lè rọpọ̀ mọ́ ọba gbọ́ èèyàn mina ṣíríkì nínú ẹbọ wà ẹ̀sìbáàdìhì àti nǹkan tí ó jẹ́ okùnfà tí ó gbìyàn dédé ẹbọ anábì sallallahu alaihi wasallam ó mójútó gan àkọ́kọ́ ẹ̀rí tí sheikh wa mú wá ní ẹni sheikh eh, muhammad ibn abdul wahhab wọ́n wa qawluhu ta'ala laqad ja'akum rasulun min anfusikum dájúdájú olúwa ní dájúdájú òjíṣẹ́ kan ó ti wá láàrin ẹ̀yin èèyàn min anfusikum àtàrà yín náà ni azizun alayhi ìmọ̀ nílára ìmọ̀ ń kaláyà ma anintum gbogbo tó bá ń jẹ́ nǹkan tí ó ní harisun alaykum ẹni tí ma ń ṣojú kòkòrò rẹ fún yín ni bilmu'minina ra'ufun rahim anabi yìí ọjẹ́ ni tó ma ń wá ìdẹ̀kùn tó ma ń wá àánú tí ma ń ṣàánú fún ẹni tó bá jẹ́ mùmìnì ẹnikà anabi sallallahu alayhi wa sallam kò yí fẹ́ ìnira fún ẹnì kankan nínú ẹ̀dá ọmọ ẹ̀dá mẹ́nìyàn gbogbo tó bá lè kó ìnira bá wa náà ọlọ́run bá rán ànábì sallallahu alaihi wasallam kí kọ́ mọ wá ṣàlàyé rẹ̀ kọ́ wá mójútó fún wa. wọ́n ní wọ́n ń tawọ́ lọ o àmọ́ táwọn yẹn bá pẹ́yìn dà tọ́láwọn ọ̀gbọ́ gbogbo ojú kòkòrò sallallahu alaihi wasallam tó kó lékàn táwọn yẹn bá sáwà pẹ́yìn dà pé àtẹ̀lé tiẹ̀ faqul hasbiya Allah àsọ fún wọn pé ọlọ́run ọbọ̀ tó mi ọlọ́run ti tó èmi la ilaha illa hu kò sẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àyàfi Allah yẹni pé àfọlọ́wọ́n ọba alayhi tawakkalt òun lè nígbára lé o wa huwa rabbul arsh òun náà ni ọba tó ní al-arsh tó tóbi eléyìí ni ẹ̀rí àkọ́kọ́ tí sheikh islam muhammad ibn abdul wahab rahimahullah tí wọ́n fi ṣàlàyé wípé iṣẹ́ tí ọlọ́run bá gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ òun náà ni ìmójútó tawhid torí pé kí ni inú tí máa ń kó fìtínà bá ọmọ ẹ̀dá mẹ́niyàn òun náà ni ìṣẹ́bọ ìṣẹ́bọ ìbẹ̀ wa ń ka ànábì sallallahu alaihi wasallam láyà ìmọ̀ ní ànábì lára kíkẹ́ kó fi àwọn èèyàn kalẹ̀ lórí tí ó lè jẹ́ àkóbá láńlá fún wa òun náà ni gbogbo ẹni tó bá jẹ́ oníwàásí tó wá ní ọ̀rọ̀ tàwọ̀hídì kọ̀ọ̀kan ń ní pé ah, à bí ọ̀rọ̀ tàwọ̀hídì gbogbo gbogbo gbogbo kí lè àbá máa sọ gbogbo gbà kí lè ọba máa sọ gbogbo gbà tí ì bá sí ọ̀rọ̀ tàwọ̀hídì tòun ni pé àmọ́ tí yẹn bá ní nífàkù lẹ́mìí tí bá ń ṣe wá sí tó bá fẹ́ sọ̀rọ̀ tàwíìdì ogó tí ẹ̀ ní rí sọ ìgbà tí wọn náà kò jòkó lẹ́nu rẹ ní tí ó jòkó lẹ́nu rẹ yóò mọ̀ ṣúyàn ní yóò mọ̀ ṣúyàn náà ní ń fà lẹ́fì máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ti ń ṣe onísúnà àti sọ̀rọ̀ tàwíìdì ohun yóò nípa yóò lé oníṣẹ́ lẹ́nu wọn kò ní ṣe sọ lẹ́nu kọ́lá tẹ́ bá tún sọ fún pé àfá gbogbo wàhálà wàhálà wàhálà gbogbo ayé ẹ sọ̀rọ̀ ẹgbọ́ bẹ́ẹ̀lú yìí ó ní inshallah wàá sọ tó bá ti sọ lọ́sẹ̀ kan yóò yí mọ́ lẹ́nu kò tún ní lè lọ mọ́ so n ti máa ń fa nù. al-imam ibn kathir rahimahullah wọn ni yaqulu Allahu ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú al níbi ayàtà kàyí mumtinan 'ala al-mu'minin ó ń ṣèrè gún fún àwa mùsùlùmí yẹn ni pé ń sọ fún wa pé mo ṣoore fún yín àwa mùsùlùmí àwa mùmíní bima ursila ilayhim aw bima arsala ilayhim rasulan látara pé ọ̀rọ̀ òjíṣẹ́ kan sí wọn min anfusihim tó para wa náà ni ìpè à mo ṣe dáadáa fún yín ara yín náà ni mo rán sí yín ay min jinsihim wà ala lughatihim yẹn ni pé ara wọn náà ni ẹ̀ẹ́dẹ́ èèyàn bíi tiwa yìí náà lànàbì tí ọlọ́run sí wa bákan náà ala lughatihim èdè wọn náà lọ́lọ́run bá fi rán wọn sí ló fi rán ànábì sallallahu alaihi wasallam sí wa èdè wa náà ni ìyẹn ni pé ìgbà tó lówó bá sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ fún ànábì sallallahu alaihi àwọn tí olúwọ bá rán ànábì sí tó jẹ́ àwọn ará Mẹ́kà tó pé bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ti jáde tó pé dáwà rẹ̀ náà lọ́wọ́ kárí gbogbo ayé èdè wọn náà ni iná ni ẹni tí ó bá jíṣẹ́ fún àwọn kan èdè àwọn ẹni òun yóò gbọ́ yé ẹni tí ó bá jíṣẹ́ fara lọ́rin ọjọ́ mọ̀ lọ́rin ó tún dàgbà sí lọ́rin kódà ó tún fẹ́ bá wọn ṣe àwọn ìranù díẹ̀díẹ̀ díẹ̀ tán sí ń rí lóòfin ní máa gbé ń tí èé ṣe nítorí ẹkọ gbé síbì kan ò ní gbé síbòmí ọ̀rọ̀ mi ń bẹ tẹ́lómi bá pàtàkì ẹ̀ báyìí ní ẹkọ rí bá hùn ẹyẹ mápòjúwe wa ẹwọ́rú lápòjúwe nìsín kama ní abẹ́ṣe ìyàwó ṣẹ́mà nínú àṣà Ìlọrin òun ni pé wọ́n mú ìwé lọ nítorí wọn lọ lè tọrọ wọ́n wà ní ẹ múwé lọ fún wọn tí wọ́n bá wá mú ìwé lọ wọ́n wà ní wọ́n lọ lè dúpẹ́ ẹni tí ó bá wá ń jẹ́ ẹni tó ń gbọ́ súnà yé tí ó bá gbé lọrin kó mọ sáàsì nǹkan tán máa ń ṣe níbi ìdúpẹ́ òun gangan tán bá bí ìgbẹ́ dákúnṣe lọ́bi ìdúpẹ́ kíní jẹ́ dúpẹ́ ìdúpẹ́ lọ́bi ìdúpẹ́ bídíà níjọ́ Ah ah! ò gbé lù ú ọmọ tí ń ṣẹlẹ̀ ń lù ú àpèjúwe kan nà irú àpèjúwe kejì sí tó mú wá ó tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó náà ẹ wò lápèjúwe wọ́n fẹ́ ṣe ìyàwó wọ́n ní wọ́n dúpẹ́ ẹ lọ fún wọn lóbì má ní ẹ dákun àfà Eh, afẹ́ wọn ní káṣí àwọn aláàmù obì wá obi bó ìbòlò obì wà nù ǹkan àbídí ànà rọ́rọ́rọ́rọ́ lóbi àbí àóbì mi ká pé nínú kíní ìyàwó ka ká ń pé kíní ìgbéyàwó Yorùbá obì wọ́n ní obì yóò bí kúrò ànà nìkan fún o nílọrin kò rí báwọn kò sọ ẹni tí ò bá mọ́mọ́ ṣe ń ṣe obì ń àti tán fi obì yẹn ṣe kò lè má so bẹ́ẹ̀ náà wá ní gbogbo ẹni tí ó bá jíṣẹ́ fẹ́ni kọ̀ọ̀kan gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ àṣà wọn ó mọ ìṣesí wọn èyí tó bá kò níbẹ̀ kan wà wà ń Sudan àmọ́ wá ń lọ sí kọ́fìlà dàríyà yẹn nípa àmọ́ ń lọ fún dáwà ní àwọn gbèríko gbèríko Sudan wọ́n wá mú mi pẹ̀lú ìgbèríko kan tó wá pín mi lọ ìgbà tí wọ́n tí mo parí dáwà tán sọ àwọn obìnrin ni mo ti lọ lè ṣe dáwà fún nílùú òun wọ́n pọ̀ lọ bá ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ tán ẹnìkan lóhun níbi rè nínú wọn mo mú ọmọ kẹsẹ̀gbẹ́ torí wọ́n tó ní dàríjíyà tí wọ́n wọ́n ẹni tó bá ń sọ fún ṣẹ́há ẹni tó bá ń sọ lárúbáwá gangan wọ́n máa gbọ́ àmọ́ wọn tó bá gbé pẹ̀lú wọn dáadáa ò lè gbọ́ èdè tí wọn o dàrẹ́jíyà náà ń pè bí broken so àwọn ọmọ gbọ́ tó bá ń sọ lárúbá gidi wọ́n gbọ́ kò sí tí ó rù wọn lójú mẹ́ so àmọ́ táwọn bá bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n lè mọ́ lè sọ àrọ̀bíyà gidi wọ́n á mọ́ mọ̀kẹ́lẹ́yìn ọmọ yẹn jẹ́ Ammar so ó ní ma òun náà bá mi tẹ́ bá ti ń béèrè question òun náà mọ̀ sàlàyé tẹ́wọ́n fún mi òun gbọ́ fún sáà so bẹ́ẹ̀ nìkan ṣe béèrè nu ó wá béèrè pé ẹ̀dá kò sódà kí ọmọ lo hijab ó ní sódà ọmọ lọ hijabu àmọ́rù tí ń bẹ́lẹ́gbẹ̀ mi náà ìbẹ̀rẹ̀ tó náà bí mi náà nù ní tó náà gbá hijabu sínú ó ní dákùn sódà kí ọmọ lọ hijabu mo ní hmm, a àmọ́rù ìgbà tí ẹni wọ́n bèèrè pé sódà kí ọmọ lọ hijabu èmi ní hijabu ni wọ́n bèèrè sọ ni wá hijabu àmọ́rù wá ní pé ìjáàbù tí ń sọ ni pé ó ń dè ní jẹ́ ìjáàbù o sọ lẹ́wọ̀n tí wá wò pé a ah, àti kéèyàn ẹni tó bá mọ àti ẹni tó bá gbé èdè òun lè jíṣẹ́ èdè so ìtọ́pẹ̀ ní ìjáàbù ni pé ìdáàbòbò táwọn ọmọ ní fi ń dáàbòbò rà ní fi ń dáàbòbò rà ní ẹ sì rí pé ìjáàbù táwọn obìnrin ń lò náà àtúntọ́ fi ń dáàbòbò ara wọn náà ni wọ́n wá ní à ǹjẹ́ ó dáa kéèkéèyàn ọmọ lo hijabu èmi ní máa wulẹ̀ tú mọ́ mo ti gbọ́ yé tèmi náà dákẹ́ wọn ló ń dá ó tí ń sọ ó ní kèsè hijabu aṣọ o hijabu pààrọ̀ náà sọ pé à mo ẹ̀sọ̀ á dá lóṣù bá mo ẹ̀sọ̀ á dá lóhùn pé à rò pé hijabu aṣọ lẹ́ ń sọ ni àkọ́dá o mo ẹ̀sọ̀ á sọ̀rọ̀ ìtì ìlànà gẹ́ni pé olúwa subhanahu wa ta'ala ó ràn nẹ́bí sallallahu alaihi wasallam sí àwọn ará Mẹ́kà ó jẹ́ ara ìdè wọn gangan olúwa wá ń jẹ́ kó yé wọn pé ara oore tóun ṣe fún àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn náà lélẹ́yìí kama qala Ibrahim alayhi salam wọ́n ní gẹ́gẹ́ bí Ànábì Ibrahim náà ṣe ń sọ pé رب ربنا وابعث فيهم رسولا منهم ìgbóluwa o bá mi gbé dìde láàrin àwọn ìjọ yìí rasulan òjíṣẹ́ kan minimum tí ó di ara wọn àdúrà wọn náà lọ́wọ́ dà ìpínlẹ̀ lọ́wọ́ gbà tó ní laqad ja'akum rasulun min anfusikum bákanáà wà kọ́lù tààlà ọlọ́run tó sọ báyìí pé làkọ̀dùmẹ́nà àìlè mùmìnì ìpolú ọba ti ṣe ìkẹ́ fún àwọn mùmìnì yìí bá ẹsẹ̀ fi ìmọ̀rọ̀sùlẹ̀ min anfusihim bàtú ṣe pé ara wọn náà ló ti gbé òkìṣẹ́ dìde fún wa wà kọ́lù tààlà làkọ̀dùjẹ́ ẹkùn min rẹ̀sùlù min anfusikum gbólóhùn ọlọ́run tó lọ́n sọ pé làkọ́jú jẹ́ akùnrin ọ̀sán pé òṣìṣẹ́ wá láàrin yín ayé minkum ẹni pé nínú yín náà ni kama qala Ja'far bin Abi Talib bin Najashi gẹ́gẹ́ bí Ja'far bin Abi Talib tó sọ fún ọba Najashi ìyẹn ni pé ní Abasha ìgbà tí wọ́n gbé Islam ṣá lọ síbẹ̀ ìgbà dọ́dọ̀ ọba Najashi tí wọ́n wọlé tọ̀ ọba Najashi ó ń sèmọ̀ bó ṣe rí wọn àwọn kọ́ ni pínpà tó ti gbọ́ ipé ńbẹ̀ ni wọ́n ń lọ àwọn kèfèrí Mẹ́kà àwọn Quraish wọ́n ti rìn lọ́bọ̀ ọba Nàjáṣí wípé àwọn kan ti ń bọ̀ wá o aláìlójútì ọmọ ni wọ́n o abẹ́bí jẹ́ atẹ́bíká ni wọ́n o wọ́n ṣe aburú tán ní Mẹ́kà àyè wọn wọn wá fẹ́ sáwá bá òwọ́n náà nílùú yìí bí tí o ti mà wípé ìpèpè tawhid yẹn ni pé dáwà tawhid ìpèpè pé káwọn èèyàn mọ́ ṣẹbọ mọ́ kán jìnà ṣẹbọ kìí ṣe ìpèpè tó rọrùn ọrọrùn rí ọrọrùn rí ọ̀tẹ̀ ó sì pọ̀ táwọn èèyàn mọ́ dìtẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi lérí pípé wọn ò ní fẹ́ fi ẹbọ lẹ̀ wọn ò ní fẹ́ pa tí ò da tí wọ́n ń ṣe tí wọn ò ní káwọn èèyàn sọ so oríṣiríṣi gbogbo ní ọ̀pọ̀ lóríṣiríṣi àmẹ́ni tó bá kẹfẹ́ pípé tàwíìdì yọ mọ̀ pé níbo lòun fẹ́ fi tòun sí tóun ò ní rí àtakò tóun ò ní rí ìgbógunti sùúrù ẹ̀ ní ń ṣẹlẹ̀ látàyà nẹ́bí sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sá lọ sí abáṣà àwọn èèyàn tó rán ní tẹ̀lé wọn pípẹ́ lọ lè bá wọn pé ẹ̀mẹ́jì kan gbà wọn láyé ńbẹ̀ náà ẹ̀mẹ́jì kan gbà wọn láyé iná ni irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ láwùjọ àyè lọ́ba ni kí wọ́n bẹ̀rẹ̀ dáwà ń bì kan fẹ́ ṣe dáwà ní àyè lọ́ba ti ṣe ń jọ́ kan wọn ni ẹ̀mọ́ ìjẹ́ kan dúró mọ́ o pé àà irọ́ òun ò ní dúró yàyí mọ́ sẹ́yìn pé tó àìkú bá ráyè ní àyè gan ni níta wà yìí náà lè fi mọ́ sọ fáwọn èèyàn pé gbogbo ọtọ́ bá fẹ́ dúró tó fẹ́ stéèjì dáwà sí stéèjì ẹ̀ sí ta bá bà rẹ ìta lé bá bà rẹ tẹ́nìkan kò lè lé ọ bẹ́ẹ̀ ó kálukú ní dúró ń ta lé bá bà rẹ̀ dúó níta lè bá bá rẹ tẹ́nìkan kan ò lè lé ọ níbẹ̀ ibẹ̀ ni kò dúó sí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀ lè lé wọn lé níta níbo níta lè bá bá rẹ irú bí akọ̀jẹ́kọ̀jẹ́ kọ̀jẹ́ kọ̀gbọ́dọ̀ burú dérú stéèjì òun sọ òun ni pé irú ẹni ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam ó kò ní àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam wọ́n kò ní Mẹ́kà ìnira bá wọn àwọn lọ sí Abaṣa wọ́n tó ń rẹ́ ní pẹ̀lú wọn ní ẹmọ́ gbà wọn láàyè ńbẹ̀ náà ẹmọ́ gbà wọn láàyè ike wọn bá kẹta lọ́bẹ̀ kọ́dà ẹlòmíì tó bá gbọ́ pẹ́fẹ́ sí kiri kan ike yóò sì dìde ẹ̀dàkùn ẹ̀mọ́sọ̀ kí n bọ́ sọ fún yín o ọmọkọ́mọ làwọn kéré hùn nígbà kankan ẹ̀mọ́gbà láyé o ọlọ́run ní bàlà náà bàbá àgbàlagbà yìí jẹ́ o nígbà áà ìdá ìdá àìlọ́lá so gbogbo orú àwọn nǹkan yìí ẹni tí bá kan ṣe dáwà ọgbọ̀dọ̀ ti yé ni pé súnà ọlọ́wọ̀n ọba ni súnà ọlọ́wọ̀n so bí wọ́n ṣe wọ ọ̀dọ́ ní wọ́n sọ fún wọn ní pé wọ́n máa wọ ara àwọ̀ àti ńbẹ́lẹ́ wọn aláìlú bíìsì ọmọ ni wọn kó làwọn ò ní tẹ̀ tó bá fẹ́ kí ọ wọn ò ní tẹ̀ ìgbà tó sì dé báwọn ṣe máa gbogbo àwọn tó sì jẹ́ àwọn tó wà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Nàjáṣì àtàwọn aráàlú tó bá fẹ́ kí yẹnì ẹ̀nùn wà ìsìnkú wọ́n tẹ̀lé ìgbà kọ̀kọ̀rọ̀ fún ni so àlọ́ngbà tí àwọn jáfàrú wọlé àtàwọn tó kú lẹ́yìn bọ́n ti kọ́ fẹ́ wọlé wọ́n sọ pé tali talẹ́njọ́ sọ̀rọ̀ wọ́n ní Jáfàr náà nìkan sọ̀rọ̀ bàtán wọlé wọ́n bá dọ́dọ̀ rẹ̀ gbogbo bá dúró bá ní salamu alaikum wọ́n bá da salama ah ń bá wù wọ́n wọ́n ní kí ló dé ah wọ́n sì ròyìn náà lẹ́rí oníkílẹ̀ ṣe oníkílẹ̀ ṣe wọ́n ni jáfàrí wa dá lóhùn pé àà ní kò rí bẹ́ẹ̀ ọlọ́run bá gbé ànábì kan dìde lára wa níta fẹ́ lọ́wọ́ gan nù bí tí sẹ́ẹ̀kì fi mọ́rọ̀ yìí wá nù ọlọ́run gbé kàmá qala Ja'far bin Abi Talib lin Najashi irú ẹ̀ náà ni jáfàrí náà sọ fún Abi ipe olúwọ bá gbé ànábì kan dìde wal-Mughira bin Shu'ba lirrasul lirrasul Kisra mọ̀fẹ́rọ ọmọ ṣúìbà náà ṣúìbà bóun náà ti sọ fún òjíṣẹ́ tí àwọn kíṣọ́ ọba kíṣọ́ tó rán wá bó ti sọ fún un kí náà sọ wọ́n ní inna Allah ba'atha fina rasulan olúwa gbé òjíṣẹ́ kan dìde láàrin wa òjíṣẹ́ yẹn na'rifu nasabatahu wa sifatahu nasabahu wa sifatahu àá òjíṣẹ́ yẹn a mọ ìran rẹ̀ láàrin wa adama bákan náà wọ̀sífátàwó a mọ ròyìn rẹ̀ ọmọ tá a mọ ní a mọ bó ṣe jẹ́ a mọ bó ṣe dìde a mọ bó ṣe tọ̀ tó n tó fa nù ntí wọn fẹ́ lò lẹ̀ ni pé lẹ́yìn náà wàmọ̀dẹ̀kọ́lùwú amọ̀wọlé rẹ̀ wàmọ̀kọ́rọ́jẹ̀wú amọ̀jáde rẹ̀ kò lásìrí kankan tí ń ṣe wàsídìkọ̀wú adódòdó rẹ̀ mọ̀ wà mẹ́lẹ́tàwú amẹ́bùsẹ̀ láàmánà sí gbogbo dáadáa ẹ̀rọ lọ́wọ́ bá sí fún Ànábì sallallahu alaihi wasallam láti pẹ̀lẹ̀ ẹ wá Ja'far yìí Ja'far inú àwọn tó máa jẹ́ sallallahu alaihi wasallam ni Ja'far bin Abi Talib ó mi pé eh, Ja'far àti bàbá Ànábì ọmọ bàbá ọmọ náà lànàṣọ sọ́làmù wà fún Jafar Jafar wà ní ọmọ yẹn mọ́ mọ́ pé àti ìpínlẹ̀ rẹ̀ wíwọlé rẹ̀ jíjáde rẹ̀ àmọ́nà rẹ̀ gbogbo ẹni mọ́ mọ́ so ó sì gba tiẹ̀ Ànábì sallallahu alaihi so kéèyàn orí òdu lọ́wọ́ ọmọ kékeré ìyíwọ̀n túmọ̀ sí pé lágbájá ọlọ́mọdé òun ni ó wọn sọ̀rọ̀ làwọ̀ bọ̀ ah lọ́ ọlọ́mọdé mọ́ wọ̀rọ̀ rẹ̀ má wo ojú ọ̀rọ̀ tí ń sọ tó akó bá ṣe dédé òdodo àgbà tó akó bá jẹ́ òdodo ní sọ gbàmọ̀nà má wò kójú ọmọ kékeré kẹta ni kẹrẹ à lágbájá à <laughs> ẹ̀yà àmọ̀ kankan lu yìí kẹyìn torí ló kọ́ so bí Ànábì sallallahu alaihi wasallam tí Sheikh fẹ́ ló mẹ́ ni pé ọ̀rọ̀ tí Ja'far tó sọ irú ọ̀rọ̀ yẹn náà ni Mughira bin Shu'ba náà lòun náà sọ ife anabi sallallahu alaihi wasallam ara àwọn ni ẹni táwọn ọmọkùnrin rẹ̀ ni táwọn máa kìí sí pé bóyá ọkàn jí àbí pa kàn bá wí pé ọkàn ní ọkàn sá bẹ̀rẹ̀ pé pé ń bolé léyìí tí wá wá báyìí pé a mọ rírì ní kàn ń kìí sí bẹ́ẹ̀ ẹ̀dá bí èèyàn bíi tiwa náà ní ta máa eléyìí sì ni àánú ọlọ́run kọ́lá Abu Sufyan bin Uyayna an Ja'far bin Muhammad an abihi في قوله تعالى لقد جاءكم رسول من أنفسكم ونيتم لقد جاءكم رسول من أنفسكم قال أني لم يصبوا شيء من ولادة الجاهلية أني كبوبوا هو أبورتي أن يمنشي nínú àwọn ọmọ tán bá bí nípa jàìlíyà Ànábì sallallahu alaihi wasallam kò sí kankan tó kan Ànábì nínú àwọn ìwà yẹn kódà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àdíṣẹ́ ń lọ́nà ọ̀sán ìlú Bukhari kọ́lọ́wọ́ bá ó sọ Ànábì sallallahu alaihi wasallam débi pé bàtà nàbí wà ní kékeré wọ́n sọ̀rọ̀ wọn kí ànábì sallallahu alaihi wasallam pé ń ṣeré ńjọ́ kan sì kí mú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n láwọn ń rí tẹ́ni yẹn ń bọ̀ ọwọ́ sọmọ fún báyìí gbé ó kàn gbá ànábì sallallahu alaihi wasallam mú láàrin àwọn láwọn kéèké ó sì mú kó láàrin àwọn ó sì mú lọ sí àwọn sì ti ń fa lọkọ̀rọ̀ kan gbogbo àwọn bá túká kìí ṣe kí bóyá ànábì sọ pé ẹnìkan mú mi àwọn ọmọ kéèké gan sọ páwọn rí sókè ní táwọn ṣe ni pé wọ́n sì la ọkàn Ànábì sallallahu alaihi wasallam gbogbo tí ń jẹ́ ìwàkiwà ìdọ̀tí ọkàn wọ́n kó gbogbo ẹ̀kọ́ so náà ni pé wọ́n fi ní pé lam yusibuhu shay'un min fi wiladatil jahiliya gbogbo tí máa ń ṣẹlẹ̀ lásìkò jahiliya tí wọ́n máa ń ṣaburú wọn bá wọn kò bá wọn sí wa qawluhu azizun alayhi ma antum ay ya'izu alayhi iman ni annabi lara ash-shay'u alladhi yani ya'nitu ummatahu wa yashqu alayha bugun tó bá lè dààmú aluma yìí tó lè jẹ́ wàhálà fún wa wa la hadha jaa fi al-hadith al-marwi an turk anhu náà ni àwọn hadith kan wà láwọn ọ̀nà oríṣiríṣi tó wá tó nabi sallallahu alaihi wasallam kí annabi sọ báyìí pé u'istu bil hanafiyyati samaha kíkọ́ ọlọ́run bá gbé mi dìde bil hanifiyya pẹ̀lú ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn mímọ́ asámọ̀ha ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn rọrùn tí ó sì wà láńbẹ̀ rárá wọ́n fi sahih anábì sọ pé inna hadha ad-din yusrun ọlọ́nàbí ní ẹ̀sìn yìí ẹ̀sìn rọrùn ni ẹni pé ìnira ni anábì ò fún yín rárá ìṣòro ìwà fún yín níbi ẹ̀sìn yín rárá wa shari'atuhu kulluha samha gbogbo lànà nábì ìrọ̀rùn ní ìdẹ̀kùn ní sahalan kamila ìrọ̀rùn ló pé síbẹ̀ tó sì pé yányá yasira ó rọrùn alámẹ́ yasarahullahu alámẹ́ yasarahallahu alayhi fẹ́ntọ́lọ̀ bá ti ní rọrùn fún yẹn ni pé gbogbo ohun tí ń jẹ́ alámọ̀ rí ẹ̀sìn yányá ìrọ̀rùn ní kọ́lọ̀kọ́ ṣàṣì ní rọrùn fún wa kọ́lọ̀kọ́ ṣàṣì ní rọrùn fún wa torí pé kó rọrùn yìí inú ni ó di oríire fún yàn ní ayé àtàkìyàmà kódà nǹkan ní táwọn ọmọ òkú rọrùn náà ni àánú gbọdọ̀ máa ṣèyàn gan pàtàkì jùlọ ẹnitọ́lọ́mọba ti ń sànú pẹ̀lú àgbọ́yé sunnah Nabi sallallahu alaihi wasallam èyẹ gbọdọ̀ máa lánú àwọn èèyàn lójú gan torí nǹkan mi tí wọ́n kàn wò pé kí ní ilẹ̀ ah, ń rí bí eléyìí so nǹkan yìí ó ṣòro fún ẹlòmí láti pa nǹkan wọn tì ní nǹkan tí wọ́n kàn wò pé à ah, sí eléyìí náà ni so ọlọ́run sì òṣìṣẹ́ ní rí òṣìṣẹ́ ní rí sí nǹkankan òkè ṣe nǹkankan ọlọ́run ọba ló sọ dìrọ̀rùn fún fún wọn so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan láyé yìí tó ikọ́ jẹ́ aburú náà táwọn èèyàn máa ṣe nígbà ah, ẹ̀rá burúkú ní ìyẹn pátì kọ́lá ẹlòmíì aburú yẹn ló kílẹ̀ ayọ́ hàn sí yányá bí aburú kí ní ló tọ́ tọ́ ọ̀yà ẹ̀kọ́ ń díẹ̀ yóò di wàhálà láti pátì so wọn ni pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti wá àwọn ọ̀nà láti máa fi ṣe àlàyé fún àwọn èèyàn gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń ṣe ẹ̀sìn yìí ẹ̀sìn rọrùn ni kò sí wàhálà kò sí ìdà ìlú ńbẹ tá a bá ń sọ pé ẹ̀sìn yìí ìtumọ̀ rẹ̀ ni pé sunnah nabi sallallahu alaihi wasallam ìrọ̀rùn náà ni náà ni gbogbo tí ń jẹ́ ìlànà nabi sallallahu alaihi wasallam ìrọ̀rùn ni kò sí ṣòro ńbẹ rárá tó kọ́ lọ́n kọ́ ṣáà ti ní ọ̀rùn فهو على يعني قلوا أنا أفمن شرع صدره للإسلام قلوا أني إنجل قلوا بس سيو كان sí ẹ̀sìn Islam tó pé Islam kan rọrùn nínú ọkàn rẹ̀ ǹjẹ́ a lè fi wé gẹ́gẹ́ tó ṣe pé ẹni kàkà annama aláṣẹ kàkà annafi sọ́dẹ̀rẹ̀ yìí dọ́yìí kan harajan tó pé yóò ọkàn rẹ̀ dọ́yìí kan harajan yóò kàkà bẹ́ẹ̀ tó fẹ́ gbó sámà ni tó pé yóò sa yóò wá fún pépépépépé tẹ bá rí irun bí irun ṣe bó ṣe ran ẹlòmíì lọ́rùn tó bẹ́ẹ̀ ni tẹ bá rí bí irun ṣe ní ẹlòmíì lára tó alẹ́ lómi yóò jókòó lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tó bá sì pè irun instead kọ́ wọ mọ́sálásí lọ yóò sì rìn lọ lọ́bọ̀ mi síbẹ̀ ní kọ́ ìṣẹ́jú mélòó yóò rìn lọ tó bá wá sàkíyèsí tó ń lọ lè ṣe ohun ẹ̀rí pé kò sí nǹkan kan ìṣùlọ́kàn ti mọ́ lọ bẹ̀ òun ló sì gbèsù láyé ìpín wọ́n náà ti ẹ̀jákùn rẹ̀ mọ́ lọ ìrìnlọ́gbò ìrìnlọ́nu kọrí mẹ́tàlásí àwọn òzùbìlà kọrí mẹ́tàlásí ojá okùn rẹ̀ nù àmọ́ tó bá ti fokùn fọ́ tí wọ́n náà tẹ̀lé ẹjọ́ ńlọ́nu so ìyẹn ni pé Ànábì sallallahu alaihi wasallam lára bó ṣe jẹ́ ìyẹn dáadáa tí kò wá ìnira fálẹ̀ ọmọ yìí náà ló fi jẹ́ pé gbogbo tó bá rọrùn náà lànàbì náà wá fún àlẹ̀ ọmọ yìí Aisha radiyallahu anha olóhùn orí sáà sí Ànábì sallallahu alaihi débi pé tọ́lọ́ bóyá mú kan fálẹ̀wùmá yìí ìkhtara àìsàrọ̀hùmá èyí tó bá wà rọrùn jù náà lẹ́jọ́ sì mọ́ fálẹ̀wùmá yìí yẹn kí gbogbo tẹ́yìn àti ẹbá nínú ẹ̀sìn lónìí yìí èyí tó rọrùn lànàbí mú fún wa o wọ́n tó bá ń sọ pé lè yọ̀rọ̀ mi lọ́rùn wàláhì ò ní kan ṣe ni o yá ilé yọ̀rọ̀ mi lọ́rùn àà ò ní kan ṣe ni ìrọ̀rùn lànàbí ti kó wá yányán nínú ọ̀rọ̀ ẹ̀hìn ayé àti mo fẹ́ kalẹ̀ kan faman yuridillahu yẹ́ṣọ́ra sọ́dọ̀rọ̀ olè islam ẹni tọ́lọ́ bá fẹ́ sanú ọlọ́wọ́ kan sí ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ó sì sí islam ni wọ́n mẹ́rin yóò rẹ̀ ẹ̀yìn yóò dé lẹ́hù yẹ́jẹ̀ àìl sọ́dọ̀rọ̀ hù dọ̀yì kan hàrọ̀jàn àmì tí ọlọ́wọ́ bá gbèrò pé ó sọnù yóò kàn máa rí pé ẹ̀mí wọn kàn máa fún ìnira ọmọ bá tó wá lẹ́sìn lọ́hùn tó bá ní ẹsẹ̀ kínní yìí inú súnà ní à ah, yóò àmọ́ wá ẹsẹ̀ ìṣẹ́ káàkiri ẹlòmíì lè wọ ẹskúùsì bàbá ẹlòmíì lè wọ ẹskúùsì ìyá ẹlòmíì lè wọ ẹskúùsì ọ̀rẹ́ ẹlòmíì lè wọ ẹskúùsì eh, àwọn àdó ìyàwó ẹlòmíì lè wọ ẹskúùsì ọkọ ẹlòmíì lè wọ ẹskúùsì àwọn alábàgbé alábàgbé èmi ọmọ yìí tí ó bọ wọnú sàárè gbogbo àwọn tí mo kà kalẹ̀ yìí ìmọ̀ ìmọ̀ yìí tó lè bọ́ wọnú sàárè nù wọn ike alágbájá yóò bá mi wọ sàárè ájọ jìyà náà ni ọgbọ́ ibi tí ń sọ náà ni mà ń gbọ́ kò lè bọ́ wọ̀ kí ayọ̀rìn náà ya lò jáàbù kẹ mẹ́sìn ọlọ́run bá lọ́wọ́ kẹ kẹ kẹ ṣe súnà bá nǹkan à ẹ̀mọ̀ pé màmá mi ni máa ń lò ìjọ tí n bá kú màmá yìí àjọwọ́nù sàárè náà ni àbíjọ́ tó náà bá kú ìsún tì nù sàárè ni wọ́n àjọ bò wá mọ́lẹ̀ papọ̀ ìrọ̀ kò sí kò sínú gbogbo àwọn tí mo kà yìí kò sí àwọn tó lè ṣe bẹ́ẹ̀ àbí ta ló lè ṣe bẹ́ẹ̀ o kò sí kò tiẹ̀ sí náà sobẹ̀ ló ti wá mọ̀ pé kò sí kankan kan tó lè gbọdọ̀ máa tẹ ọ̀rọ̀ ọlọ́run ọba òfin ọlọ́run súnà Nabi sallallahu alaihi wasallam tó gbọdọ̀ máa tẹ́ bá fún ọ bí kò má ṣe nítorí kó ń ṣe tí ò ṣe ìwà tó ní kí wọ́n má ṣe kà rú kò ní rú kò ní ẹni tí ó kò ohun kò sì ni ò kò ṣe kò ní jẹ́ kẹ́ni tó ń ṣe ó ṣe so irú ẹ̀ ẹni tí ó kó báyìí lọ́dọ̀ ọlọ́run harisun aleikum anabi sallallahu alaihi wasallam ó jẹ́ tí ma ń ṣojú kòkòrò lórí àwa mùmìnì ayé aláàrídá ayé ti kùn tí ma ń ṣojú kòkòrò lórí pé bó láṣẹ mọ̀nà bó ní tọ́sọ́nù ti jẹ́ tiwa káàkiri ṣìnà wa wùsùlẹ̀ naf'i ad-dunyawi bákan náà báwo ni àǹfààní ayé bójú ṣe jẹ́ tiwa yẹn nípa nàbí fẹ́ ká mọ̀nà ẹ̀sìn Ànábì fẹ́ ká tó ṣoríire ayé náà wal ukhrawi bó lóríire alkiyama bó ló ṣe lọ́dọ̀ wa wà ní Abubakar radiyallahu anhu Abubakar sọ báyìí ní ní pé tó bá jẹ́ mùsùlùmí gidi wàláhì ọba mu kó jẹ pé ọ̀rọ̀ ayé nìkan lọ́kàn bá rẹ̀ discourse pé ọ̀rọ̀ ayé náà lọ́wọ́ bá rẹ̀ iṣẹ́ òní wọ́n ń ṣe ní ìsinra o mọ bí pé bò lẹ́yìn ṣe é kírun tó mọ ń kírun dáadáa àdápọ̀ lè tọ́lẹ́sìn o ẹ̀sìn lónìí alkiyama ohun àmọ́ kí iṣẹ́ òní wọ́n ń ṣe báyìí àwọn ẹ̀ka bọ́ wá sẹ́ àìrọ̀ o bá wá so o ní pé èèyàn gbọ́dọ̀ mú fún yàn bẹ́ẹ̀ náà ni kéèyàn ọmọ báyàn wá ọ̀rọ̀ alkiyama náà lásán kọmọ fẹ́ mú kọmọ kó láǹfààní àti mójútó nǹkan kan lògbèsí ayé yẹn wà ní kò sí tọkàn ìgbà ẹ ọjọ́ ìṣúná ìṣúná nìkan lọ́kẹ̀ mi o súnmọ̀ ìtọ́lọ́kẹ̀ mi gẹ́gẹ́ àmàni àbú àjà ìtọ́kẹ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ jẹun rẹ̀ akẹ́yìn mo ti àfẹ́ lọ síbi iṣẹ́ kan ní ẹ̀dàkùn ẹ bá mi lọ lọ́wọ́ àyìn lè báyẹn lọ́wọ́ àhà irú yìí nǹkan anabi sallallahu alaihi wasallam anabi ò rí báwọn àánú ògbọ́dọ̀ rí báwọn ṣe dákun àtàbá súnmọ́ àwọn tán jáwọn èèyàn ńláńlá nínú àwọn onísúnnà àìfẹ́ wúlò ìfẹ́ mọ́ wàdí èdè díẹ̀ àìfẹ́ wúlò yìí ọ̀fẹ́ mọ̀ ìfẹ́ sọ ìfẹ́ làmọ́lẹ̀ jù báwọn lọ ni àìfẹ́ ní kàkún nípa ọ̀rọ̀ alámọ̀rí ọ̀rọ̀ ayé ara wa ó fẹ́ mọ̀ wà dẹ́dẹ̀ díẹ̀ wàláì fọ̀bá mi ọ̀rọ̀ anẹ́sọ̀ lọ́sọ̀lọ́m là ń kà yìí súnà anẹ́sọ̀ ọ̀pẹ́ pípé wáyà kúkú asiẹnu lọ́bẹ̀ ní ìsìn akásíra débẹ̀ ni dàpọ̀ bó ló ṣe jẹ́ onísúnà anẹ́sọ̀ lọ́sọ̀lọ́m wọ́n máa jẹ wọ́n máa mú wọ́n máa gbégbé rọrùn wọ́n máa gun mọ́tò o ò ní rí tẹnìkan tára ní kò tí ẹ̀kọ́ ta ọ́ lára kò wo pé bó kí la fẹ́ ṣe báyìí bó la yẹ ṣe báyìí ẹlòmíì wọ́n tẹ́sí ẹ̀ wọ́n sọ pé báyìí kódà kò sí tó ti ẹ̀kan pẹ̀lú tẹnìkankan kódà ẹlòmíì tó ní àǹfààní kò ní fẹ́ tiẹ̀ pé kóhun ti pé à lólé yìí kódà àwọn ẹ̀kọ́ ń bẹ tẹ́ kọ́lọ́dọ̀ àwọn èèyàn bá tẹ́ bá rí àwọn àfáà ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn wọ́n ṣe máa ń ṣe láàrin ara wọn wọ́n máa ń ṣe láàrin ara wọn ẹ̀kọ́ ẹ̀kọ́ láàrin wọn ṣùkúlọ́kọ́ máa ṣàṣàánú fún yẹn ni ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ àwọn àfa ilẹ̀ lárúbáwá kọ láwọn àfa súnà lẹ́kọ̀ọ́ ẹ̀ lọ lẹ́wọ̀ wọn àìmọye àfa mi tó kún ló kó bẹ́ẹ̀ lómi ti ń tẹ̀lé olówó lọ́wọ́ bá kán òwúlò fáwọn tó súnmọ́ wọn lọ lè di tẹ̀kírí bá ọyàn wọn ní mọ́mù ò ní sanwó oṣù fún wọn wọ́n àwọ̀ pé eléyìí ò wúlò eléyìí ò wúlò tẹ́bí tọ́lọ́ sẹlẹ̀ tọ́kùnrin kan ti bẹ́ ń bàdàn náà nù ó súnmẹ́ nìkan wọ́n lówó ní bámúbámú mílíọ̀nìyà tí ò ní tí ò ṣe tí ò lálà ní ọ ó wà mọ́ sí lílì dé pẹ̀lú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ so kọ́nà wọn yà sànà fún ẹ̀dá fún àwọn mílíọ̀nìyà 100 ní àtà 100 tábá 100 náírà tábá kálímọ̀ yọ tàbí táwọn tàbá ní kálímọ̀ fáwọn èèyàn dẹ̀rẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ kálímọ̀ fáwọn èèyàn dẹ̀rẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ sukọ́lọ̀ wọn yá sànú fún wa abudar ó ní ká nabi sallallahu alaihi wasallam nínú anabi máa ń mójútó gbogbo àlámọ̀rí àwọn anabi máa ń mójútó àlámọ̀rí àwọn kódà àwọn máa ń mọ̀ pé bí ń pa anabi pé bí àwọn mọ̀ pé bí ń pa anabi pé bí ń pa anabi so náà ni ẹni tó bá ń jẹ́ ẹni tó bá ń jẹ́ dáíyà tó yẹ kóhun ni ó ti wá sí tó sì lóní súnà wallahi azim ó gbọ́dọ̀ jẹ́ kọ́rọ̀ rẹ̀ kó clear fáwọn èèyàn jẹ́ kọ́rọ̀ rẹ̀ jẹ́ clear fáwọn èèyàn káwọn èèyàn ó rí ní òfin ní máa dá ṣubú àsínú ẹ̀mí àwọn èèyàn ṣẹ́ tó ṣe káwọn èèyàn máa pàtàkì àwọn tó bá súnmọ́ tọ́lọ́kọ́bọ̀ tó bá ń jí káwọn èèyàn máa àwọn tó bá súnmọ́ ní òfin ní máa dá iyì méjì ilẹ̀ sínú ẹ̀mí àwọn èèyàn tó bá ń gbowó sàwùdí sọ fáwọn èèyàn pé ń gbà á tó bá gbà jẹ́ kó yá àwọn èèyàn pé wọ́n gbà á ni wọ́n fi ní máa ní èméjì sí ọ á mọ́tò tí mo ra mo kájọ ni o mo dájọ mo yáwó kún ni o mo sì rà ni o ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn òfin mọ̀ wípé ẹ̀rí lágbáyá báyìí àwọn arúrù wọn ń ṣe fi níkan àwọn náà àwọn ajọ́ ń náà ní jẹ́ yé tó bá sì dé pé àwọn náà àjọ jẹ́ kí ní yọ yáyáyáyá ẹ̀hẹ́n tí ń jọmọ̀ yẹ́ ẹ̀sìn náà tí ń jọmọ̀ yẹ́ náà so Ànábì sallallahu alaihi wasallam jẹ́bà ti kàdísì orí ń jọ́kọ̀lá Ànábì sallallahu alaihi wasallam kan dé bá tí wọ́n dé Ànábì rí bí ara wọn ṣe rí àwọn ènìyàn áá inú Ànábì bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ pé áá ìlú ìṣẹ́mi wo ni wọ́n nílẹ̀ kan làwọn ti rí ìbànújẹ́ lójú sallallahu alaihi wasallam bí kò ní ó lérò rò sójú yàn Ànábì wa ah, ń pẹ́ áá ẹ̀yìn ìkànnì àwọn èèyàn òdìdé nǹkan ìyá sí wọn bàtú yàlẹ̀ nìkan kẹ̀dìdì lọ́kàn wọlé lọ lọ́wọ́ lè gbé àpò oúnjẹ ńláńlá wá kó sì gbé kalẹ̀ àwọn èèyàn bá mú wá lókàlùkù máa ṣọ lókàlùkù móríṣiríṣi wá ẹ̀hẹ́n ojú ànábì ẹsẹ̀ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sì rí ojú ànábì sallallahu alaihi wasallam làwọn ti rí àpẹẹrẹ pé inú ànábì ti dùn so irú irú èwo làá fẹ́ rí irú èwo làá fẹ́ jẹ́ ẹ irú mùsùlùmí wo irú èwo làá fẹ́ rí ká má dúró wa so kọ́lọ̀ kọ́ mọ́ ṣáà sànù fún wa o. أبو ذر رضي الله عنه قال أصبعي أنك تركنا رسول أني تركنا رسول الله صلى الله عليه وسلم أني بقى النبي صلى الله عليه وسلم أفوا قلي يعني بقى النبي يكون وما طار طائر أنه وما طائر ينقلب بجناحيه في الهواء إلا وهو يذكر لنا عنه أبي منه علما أنت يبقى فلو بسم الله السلام أنا بيو صباح pé pé ẹ̀kọ́ bá ń bẹ́ẹ̀ ànábì ọ̀sọ̀ ẹ̀kọ́ ti mẹ́mẹ́ fáwọn pé tí ìṣẹ̀lẹ̀ lélẹ́ yìí ó pẹ́ sùúrù ẹni kí ọmọ nípa ànábì sallallahu alaihi wasallam pípẹ́ kíní kan bẹ tí òun rántí ṣe àwọn aláàmọ́ sí àbí kíní kan bẹ tánà ìgbà mẹ lónìí yóò yí padà ọ̀rọ̀ ọ̀dẹ̀ yányán nínú ọ̀dọ̀ wọn kí ọmọ ní ànábì ó yí padà àbí ẹ̀rí irú eléyìí náà yóò gbọ́dọ̀ ní àyàn gbọ́dọ̀ ní kò lè burú kò lè burú ẹ̀yà máa ṣe bẹ́ẹ̀ náà àà wọ́n ní nǹkan bídíà ní ni iná làwọn sọ̀rọ̀ ń ṣẹ̀rí wọ́n tó bá rí pé ẹyẹ lásán ló bá fò lókè alẹ́bí ó sọ fáwọn pé ah ṣẹ́rẹ́ ẹ tó ń fò yìí ní ti ń ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ní. so láti fi ṣàlàyé pé anabi olójú kòkòrò ni wàkọ́lá Rasulullah sallallahu alaihi wasallam wọn ní anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé ma baqiya shay'un yuqarribu min al-jannati ni kò sí nǹkan kan tó lè mú yín súnmọ́ àlìjẹ́nà àbí tó lè mú yín jìnà síná èmi ànábì sallallahu alaihi wasallam mo ti ṣe àlàyé gbogbo ẹ̀ fún yín mo ṣàlàyé rẹ̀ yékéyéké fún yín kò sí ìtẹ́mi ànábì fi pamọ́ fún yín o wa qawluhu bil mu'minina rahufur rahim qala ta'ala rahim òun la láàánú fún mi ní ọlọ́run bá tó ròyìn rẹ̀ ń bò mí ọlọ́run lọ pa nẹ́bí láti pé wakhfid janahaka liman ittaba'aka minal mu'minin olúwa ní wà nẹ́bí rẹ̀ yẹ́ rẹ̀ kalẹ̀ ẹni pé jẹ́ kí ẹ̀gbẹ́ rẹ̀ kọ́ rọ̀ kó ṣe súnmọ́ liman ittaba'aka minal mu'minin fáwọn tí bá ń tẹ̀lé ọ̀nà àwọn tó bá ti jẹ́ ń sọ àbà àwọn tó jẹ́ mu'minin rẹ̀ rọ̀ fún kan níbi súnmọ́ bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí lélẹ́ gbogbo ẹni tó bá súnmọ́ yẹn ní ẹmọ ní káàrin ó súnmọ́ yẹn ni al-muslim ya'laf wa yu'laf anábì ní mùsùlùmí yóò mọ̀ súnmọ́ yẹn yóò sì mọ̀ fàyílẹ̀ káàrin ọmọ bí súnmọ́ mọ́kọ́ àwọn òpó ti gbékò kan ẹ bá kọlù mi ò ní gbé bá kọlù mi ní ráyè àti gbé kọlù mi áá kí ni ń si ọ kí ló ń wá tó bá wọn ṣé ọ̀rọ̀ ayé àbọ̀rọ̀ ẹ̀sìn ló fi ráyè gbé fóònù ó yẹ kí kíyèsí rárẹ o àpátákì jùlọ kọjá fẹ́ ẹ̀sìn àwọn ní ìráyè gbé fóònù kí ló ń ṣe tó agbẹ́sìn náà lọ bá mójútó tó dé gẹ́bà òun ni ẹ̀hẹ́n àmáyé iléèwé ló mójútó lọ aráyè mọ́ pé pé wọ́n bá pè ọ́ ní dé ẹwọ tí nùrọ̀jú ṣẹ́gun nùrọ̀jú sọ́yà ń jò ní wọ́n ní jọ́un wà láì bẹ́ẹ̀ lẹ́nu sí mọ́ lúrọ̀ táwọn bá wà mí lẹ́kṣọ́ nìkan làwọn ní gbé fóònù ìpéjọ kan lẹ́nìkan àwọn òsì fóònù àwọn ẹni àwọn sáwọn níbi conference kan ni tẹni wọn bá ń pa àwọn sáà ń báńsẹ̀ àwọn sáà ń báńsẹ̀ àwọn bàbá tó yà làwọn wá ti fóònù gbà tó wá káwọn wá sí làwọn padà wá sí fóònù fẹ́ ni wọn lẹ́nu wá béèrè pé òun fẹ́ béèrè ni pé ṣẹ́bọ ni tóun ṣe àbíkè ṣẹbọ níwàá ó sì ó ní wọ́n fẹ́ ó ní wọ́n jí nǹkan gbé náà wá ní kán mú ìbọn pípa àwọn rọmi sínú ìbọn wọ́n rọmi sínú ìbọn wọn àdá wọ́n rọmi sínú ìbọn wọn àdá wọ́n rọmi sínú ìbọn wọn àdá wọ́n wà ní wọ́n lẹ́yìn tó gbé nǹkan yìí gbogbo àwọn táwọn wà nítòsí ní káwọn wà máa mú ìgbẹ́ tí ò bá ti mú sànpọ́nà ẹni tó bá mú tó akóhùn ló gbé lálàsí rẹ̀ nìkan ní tó fẹ́ béèrè nu ó ní àwọn báńsì fóònù mọ́ ẹ̀nà àwọn báńsì fóònù ah ǹjẹ́ òun wá wò pé ah! wọ́n ń sẹ́tí mọ́ lóun ti mú wọ́n ní ah tó pàtẹ́ pẹ́ mọ̀ ni so kò sí nǹkan má ẹbọ ní tẹ̀sán àmọ́ gbà tẹ́ ẹ̀ mọ̀ àtijọ́ làwọn ti wá decide pé á ah, gbogbo ẹni tó bẹ lè pè àwọn àti wọn bá wọn lẹ́kṣọ̀ nìkan dé sómi pé ní tí àwọn ń ṣe lọ́wọ́ náà dédé tẹ́nìyẹn fẹ́ request fún náà sọdákùn anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ sọ fún yìí ìwà anabi dandan ni akhfit janahaka liman ittaba'aka minal mu'minin rẹ̀ yí ẹ̀rẹ̀ kalẹ̀ díkà yóò rí ọwọ́ magic time ló bí sí pé ìráyè ìfẹ́ nìkankan fàáyín aṣọ́ tó bá tẹ wá ń hùwà àgọ̀ tó sẹ̀ ọ́ fàkó ní bẹ̀rẹ̀ omi mẹ́ta àmàlù yẹn ni pé tí wọ́n bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe bọ́ tó pé á ah, ń tẹ́ ṣe yìí á ah, ìní bá yín ṣe wàtàwọ́kàlà àìlẹ̀ aziz rahim gbára lé ọlọ́run arrahim ọba alẹ́ aziz ọba kàkàyà rahim ọba tó máa ń ṣàánú yàn وهكذا أمره الله تعالى في هذه الآية الكريمة بلو شبه النبي لاسني وهي قوله وهي قوله بلو نانيكي وإن تولوا أي عما جئتم به طبعا قريكو نبنتور وباتين موا من الشريعة العظيمة المطهرة الكاملة شريعة تقبط الطبي ثم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم sheikh abdulrahman al-sheikhani kultu wọ́n láwọn wa fi àlékún kún ọ̀rọ̀ yìí wọ́n ní faqtadat hadhihi al-awsaf wọ́n ní ìròyìn yìí allati wasafa biha rasulullah sallallahu alaihi wasallam fi haqqi ummatihi an andarahum ọ̀rọ̀ yẹn ló wá mú ànábì débi pé ànábì wa bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn nílọ wà wọ́n sọ lára níbi aburú ẹbọ tó ṣe pé òun ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bayyana lahum dhara'i'ahu anabi ma wá ń ṣàlàyé gbogbo tó lè tí ó máa sọyàn kó níbi ẹbọ àbí tó lè fàyàn alimusila ilé tí ó múyàn débi ẹbọ anabi ma wá ń ṣàlàyé wa abúlága fi nahihim anha anabi wá ń ṣe dó góńgó níbi kọ́ ẹbọ fún wọn wa min ń tà anabi ń kọ̀ fún wọn ta'zimul qubur ìmọ̀ gbésàárè tóbi wàlgùlúwù fi ha àṣejù nípa sàárè wàsọ̀látò ìndáha ìmọ̀ kírù níbi sàárè wà ilé ìhà ìmọ̀ kírù sí sàárè lá wà náwì dálìk àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ mímọ̀ yóò sílùlá ìbádẹ́ ti ha tó lè padà jẹ́ kíyàn padà máa sin sàárè كما تقدم اجل يورو تاج سوكوجا وكما سياتي في احاديث الباب وني اورو ينا اورو نيبا ساري ين يو تون وا نيبا حديث تا تو بارا كان نينو باب تانكا يي هذا وصلى الله على محمد وعلى اله وصحبه ومن تبعه بإحسان الى يوم الدين نعم السلام عليكم السلام عليكم وعليكم السلام bóòlù lọ báyìí ǹjẹ́ obìnrin lè wọ́sùn yóò wá wíwọ̀ fún obìnrin ọ̀rọ̀ méjì ló lọ́dọ̀ àwọn àfẹ́ ìsìn ọmọbìnrin náà àfẹ́ súnà tí wọ́n sọ pé obìnrin lè wọ̀ pẹ̀lú àwọn májẹ̀mú ọmọbìnrin náà àfẹ́ súnà tán lóbìnrin ò lè wọ̀ rárá pé èèwọ̀ ni fún obìnrin kó wọ ṣòkòtò èyí tí ó fi mi lọ́kàn balẹ̀ nínú ọ̀rọ̀ méjèèjì wọn náà ni kóbìnrin má wọ̀ kóbìnrin kó má wọ̀ torí pé àwọn tán ní kóbìnrin má wọ̀ yìí àwọn àlàyé tí wọ́n ó clear yẹn ni pé ó yanjú ó sì ṣàfihàn àwọn aburú tí ń bẹ níbi wíwọ̀ ṣòkòtò fún obìnrin hadith anabi sallallahu alaihi wasallam ń bẹ tó ní la'ana Allahu al-mutashabbihat bir-rijal min an-nisa ipe ìbínú ọlọ́run ọba làánà ọlọ́run yóò máa bá obìnrin tó ṣe pé ó máa ń kọ́sẹ̀ ọkùnrin ní máa ń ṣe bí ọkùnrin ṣòkòtò náà wọ́n ní pé ọkùnrin ló ní ṣòkòtò sólé yìí náà ni n tí àwọn tó ní kóbìnrin máa wọ̀ náà ni wọ́n máa ọ̀rọ̀ lé ó sì da alhalalu bayyinun walharamu bayyinun aláàlí hàn kóbìnrin ọrùrù kó wọ skẹ́ẹ̀tì kó wọ blouse kó wọ jàlámíà tóbìnrin kó wọ gbogbo ẹ̀ gbogbo tóbìnrin máa wọ̀ kó wọ ọ́ halal ni bayyinun ó clear wal haramu bayyinun kóbìnrin lọ lè gbé bùbáwọ̀ bùbá ọkùnrin àbíjàlá ní ọkùnrin àbí agbádá ọkùnrin ó clear ike haramu ni àbí kóbìnrin ó dé fìlà haramu ni wa baynahuma umurun mushtabihat àwọn ọ̀rọ̀ kan wá ń rújú láàrin halal àti haram òun náà ni ṣòkòtò tí kò wọ̀ tàbí kò má wọ̀ so ọ̀rọ̀ ọdún tó bá ti rújú báwọn anábì wá ní wàmẹ̀lì takọ̀ ṣubuhat pàkọ̀dé sítẹ́bọ̀rọ̀ àdìdínìhì wà ìrìtẹ̀hì ẹni tí bá ma wá ń sá fún tó rújú tó bá ti rújú tí ẹni tí ó bá jìnà sí tí kìíní kan bá rújú tí ọ̀rọ̀ jìnà sí anábì inú ẹni yẹn ń tọ̀ ń sẹ̀sìn tọ́ mọ́ o ń sẹ̀sìn tọ́ mọ́ so náà ni pé ìwọ ṣòkòtò tó kùnrin náà ni àwọn jẹ́ tó bẹ̀rẹ̀ kọ́lá so wallahi tó fi mi lọ́kàn balẹ̀ ẹni kóbìnrin máa wọ̀ so àwọn tán ní kóbìnrin máa wọ̀ àwọn ní tí ìbá ti ṣe tọkùnrin ti pọ́ sí fẹ̀ tí ò fún kankan tọ́ n táwọn wínú ọmọ èyí mi lọ́kàn balẹ̀ náà ni mo sọ yìí so wallahu a'lam náà. wọ́n ní bákan ní ṣé àìsùn náà tẹlifíṣàn fún àwọn news tàbí àwọn programme mìíràn kò sí tó burú níbi kí èèyàn ra tẹlifíṣàn sílé abẹ́kẹ́ nìyẹn kó kàn ṣọ́ra pẹ̀lú nǹkan tí ó bá máa fi wò tó bá ti mọ̀ pé òun ò ní lè ṣọ́ra níbi nǹkan tí ó bá máa fi wò tó ó dáa kó mọ̀ wulẹ̀ ní àmì tó bá ń kóhun lè ṣọ́ra tọ́ kódà ó tẹlifíṣàn kọjá pé DSTV tó bá ti pé ọba ti mọ bó bá ṣe sọ́ra máa wò ó kò sí tó burú ń bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí oṣù wa ní fàtàwà àwọn àáfà tẹlifíṣàn ọjọ́ kọ́ laburú tí wọ́n bá fi tẹlifíṣàn wò òun ni aburú so wallahu a'lam náà. bákan náà ẹ ṣàlàyé lórí àkúrá pẹ́ tí ẹ̀ máa ń tòkó pé ó lè dìde lọ́rọ́ ká ẹ̀ àti pé tí ẹ̀ lù àwọn jilsatul istirah ọ̀nà ni ìjòkó ìsinmi lórí ìrìn ẹgbẹ́ tí wọ́n bá kíra ka alákọ̀ọ́kọ́ tán ẹgbẹ́ tí wọ́n bá kíra ka ẹlẹ́ẹ̀kẹta níbi ìrìn olókùn mẹ́rin kí o tó dìde sí ráka ẹlẹ́ẹ̀kejì bí kí o tó dìde sí ráka ẹlẹ́ẹ̀kẹrin kò sọ́kùnrin ọ̀kan sí ráka ẹlẹ́ẹ̀kẹrin. ọ̀rọ̀ tí ó ní ẹ̀rí ni kọ́lá ń bẹnu Sahih al tó náà ni ìdè ìjòkó láti dìde sí rákà ẹlẹ́ẹ̀kejì ń bẹnu Bukhari ń bẹnu Sahih al bẹ́ẹ̀ tó náà ni joseph sora ní tí anabi sallallahu alaihi wasallam tí mo ń ṣe ni kò sí àbíkárù kankan bẹ́ẹ̀ lọ́kàn ìjòkó yẹn sòkè òjòkó yẹn ó dìde sí òkè sòkè ìṣèkébọ́yá ẹ̀ bàtà nàbí dàgbà náà ní í ṣe é bí anabi sallallahu alaihi wasallam bí ṣe máa ń kírun nù sọ wallahu a'lam. sọ́wọ́n wa alaykum assalam. ìyá mi gba àwẹ̀ ọjà kí ni àdúgbò sọ nípa ìgbà àwẹ̀ ọjà. anabi sallallahu alaihi wasallam kò gba àwẹ̀ ọjà bù wọ́n bi anabi wọ́n bi Aisha radiyallahu anha kí báwo la nẹ́bí ṣe máa ń gbàwẹ̀ kí báwo làwẹ̀ ànẹ́bí nínú oṣù rọ́jà wọ́n ní kí bí ṣe máa ń gbà láwọn oṣù yòókù náà ni ní kí bí ṣe máa ń gba mọ́ndé rẹ̀ tí máa ń gba alamisi rẹ̀ tí máa ń gba jọ́kẹ̀tàlá jọ́kẹ̀rìnlá jọ́kẹ̀ẹ́dógún yẹn ní pé ayé amòlùbí bẹ́ẹ̀ náà ni ó tún wá sọ pé kọ́dà oṣù tánẹ́bí sọ̀rọ̀ sọ́lá ẹni pé lẹ́yìn Ramadan tòun ti bẹ́ẹ̀ náà kìí sì gba ṣàbánu náà yanyan kìí gba pé yanyan kéèyàn ní òun kọ́kọ́ fẹ́ gbà rẹ̀ ó ní rájàbù ni mo fẹ́ gbà àkúntọ̀ òun ní ìdíkọ́ wá rí o so kìí ṣe pé ń tábà ní pé ẹlòmíín bẹ́ẹ̀ ń ṣe ẹ̀rí òun gbẹ́gbọ́ yé irú àdìsí mọ̀kálẹ̀ kan yẹn ń bẹ́ẹ̀ sọ̀hìn Muslim wípé sọ́ọ̀mù nàbí sallallahu alaihi wasallam fi rọ́jà ó yàtọ̀ sí síyámù rọ́jà síyámù rọ́jà lè nàbí sallallahu alaihi wasallam àbí ànàbí yasumu rọ́jà àmọ́ tí wọ́n gbé wá ní pé sọ́ọ̀mù nàbí fi rọ́jà ṣùgbọ́n gbé wá nù ṣùgbọ́n tó bí Àìṣà ìyẹn ni pé àwẹ̀ ànábì nínú oṣù rọ́jà kò sẹ́ni tó ní kí wọ́n mọ́ gbàwẹ̀ nínú rọ́jà àmọ́ kéèyàn onírọ́jà bù ní ń gbà ẹ̀hẹ́n so ẹ sì rí clearly pé kánà sọlọ ànábì máa ń yasumu ṣàbán ànábì máa ń gbàwẹ̀ ṣàbán àmì ìlérí pé yasumu rọ́jà bù kí máa ń gbàwẹ̀ rọ́jà bù ọ̀hún sómi pé rọ́jà bù kò sí àwẹ̀ tí ń jẹ́ àwẹ̀ rọ́jà bù àwẹ̀ nínú rọ́jà bù lọ́wọ́ sòfin tí wọ́n ń gbà rẹ̀ náà àbí tí ti gbà náà tọ̀ pàtàkì lọ́wọ́ tí wọ́n ń gbà yọ ń gba mọ́ndé mọ́ ń gba tìní mọ́ ń gba alamisi mọ́ ń gba ọ̀yàmùlùbí tí wọ́n rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so kódà ibi tún bẹnu hadith mi ti Aisha ní pé kódà nù Shaban anabi wọn gbàwẹ̀ hatta na kúlẹ̀ la yóò fi yóò fi hatta na kúlẹ̀ la yà sùn yóò gbàwẹ̀ bí ẹni tí yóò ní padà sínú mọ́ yóò tún sínú bí tí yóò tún padà gbàgbàwẹ̀ mọ́ nínú oṣù kan náà so bí ìyẹn ṣe wá nù àwọn sàhábà tí wọ́n wá ń padà ń rí táwọn èèyàn ń sàpọ́nlé oṣù rọ́jàbù tí wọ́n sì máa ń fẹ́ máa ń gbàwẹ̀ lẹ́yìn ìgbà tánà sọ̀lọ́sọ̀lọ́m tó lọ tán wọ́n takọ̀ àwọn èèyàn o so Abubakar wọ́n takọ̀ àwọn èèyàn kódà ìjọ táwọn ará ilé rẹ̀ dẹ́rù kọ́ bá wù gbogbo tó fi palẹ̀ mọ́kalẹ̀ ó fọ gbogbo kíní òyányá bẹ́ẹ̀ náà ni Umar ibn Khattab gbàtúrà àwọn kẹtàlá àwọn gbàwẹ̀ nù rọ́jàbù òun jẹ́ mọ́sán wọn kọ́yá jù kọ́yá mọ́ jẹun mọ́ jẹun mọ́ jẹun mọ́ jẹun mọ́ jẹun yóò kọ́ wọn bó ń jẹun nìkan mọ́ jẹun ni so ibi rẹ̀ wáyà ní wọn ní kọ́dà ìmọ̀ ń gbà wọn ní ọwọ́ ìtara yín ìtọ́lọ́wọ́ ọ̀ràn yín tánàbí ọ̀ràn yín lẹ́sí so òun ni pé bí ẹ ṣe máa ń gbàwẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè gbà nínú rọ́jà ìtú tẹ burú tó lágbára jù òun ni kí ni pétọ̀ abẹ́rẹ́ o ó sì ti parí wọ́n tó gba ṣàbánu wọ́n ti já mọ́ràn dáná so wọ́n ní àwọn aládọ́rùn so ń tọ̀ nǹkan fi àjẹrà rẹ̀ ni fi àjẹrà rẹ̀ torí tí àwọn ilé ṣe bẹ́dà ìrìn nílada rẹ̀ ó tún gbẹ̀lẹ́ ó tún sẹ́lọ̀ fún un bẹ́dà ewu tí mẹ́mbẹ́ nu ó ní nílada tó ń ṣe yẹn ó tún sẹ́lọ̀ ọba fún un ó tún sẹ́lọ̀ so náà ni àfihàn tí pàtàkì jùlẹ̀ tí bá tó wá ń gbọ́ tán ń sàlàyé fún un tán ń sọ fún un so bí irú àwùjọ tó pẹ́ fúrúbọ̀dì ní ń gbọ́ ni wọ́n tún dá ẹ́ẹ̀ẹ́ ó tún dá gbàrájà ee katakata kátàkátà à múra sí sórí ẹ́ẹ̀ẹ́ tó bóun ṣe ń gbọ́ ọ̀hún ń di ọ̀rọ̀ ń di ọ̀rọ̀ mọ́ ọlọ́run èyàn wá jòkó nìyẹn ṣe ẹ́ẹ̀ẹ́ ọ̀rọ̀ lè kí ló dé ní ni pé àwọn yóò tó wá lọ lè máa sọ lórí rédíò wọ́n sì ń sọ fún àwọn mìíràn tí ma ń sọ lára àwọn lóòtọ́ o pé káàkiri ní gbogbo àdísì tó wá fún lóòtọ́ àdísì tó ìfà àdísì mọ̀ ni àmọ́ sí tí yẹn bá ti wá ń gbà yóò wà túnmọ̀ sẹ́lọ́hun pé yẹn gbáwẹ̀ ah bẹ́ẹ̀ ni ìyẹn lè sin náà tó sẹ́lọ́hun gbà mí tí yẹn bá sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọgbọ òṣìráyàn tánàbí òṣìráyàn ni ó wọ́n sẹ́lọ́hun ni ìdí òun lè yọ̀rọ̀ lé wá pé ni tí ń ṣẹlẹ̀ gan kí lẹ̀ ń ni fún yín tẹ́ bá rántí ní láti ẹ̀ ẹnìkan ti ẹ̀ challenge lórí rédíò ó ní ẹ bá wọn wá àdìsí dọ̀ ìbù kan tó ní ká máa ń gbà ẹ̀rọ jáàbù rẹ̀ à ó ṣeun ìwà wá ìwà ọ̀bùn ọ dọ̀ ìbù lọ wá wá dọ̀ ìbù wọlé tó ti rí báyìí àmọ́ àwọn sàlàyé rẹ̀ pé dọ̀ ìbù ló dé torí dọ̀ ìbù nu tó ní ẹgbẹ̀rún gba rájà bù àmọ́ dọ̀ ìbù lé so àwọn òsì ní lo àdìsí wọn bá jẹ́ àdìsí dọ̀ ìbù kọ́rọ̀kọ́rọ̀ bá lè dùn mm, mm, mm tó o ní pé rọ́jà bọ́rọ̀ rẹ ṣe rí nìyẹn sọ ẹni tó bá máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó gbà bí ṣe máa ń gbà rẹ̀ but kọ́ mọ́tò pé rọ́jà bù ni òun gbà wallahu a'lam náà. ìbéèrè ìjọba yìí kí ni ìdájọ́ ẹni tí rákà bá dúró fún tí kò mọ̀ bóyá ó lé tàbí ó lé. kọ̀mọ̀ bóyá tó ń kí kó padà sí tó bá kéré jù nínú tó kì tó akọ́bá òpin mẹ́rin ni mo kí ó padà sí mẹ́ta tó bá pé márùn lòun kí ó padà sí mẹ́rin tó ń dé oṣù náà nìyẹn sílẹ̀ ń gbà wá sí bàájí so wallahu a'lam náà. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam. Ǹjẹ́ ó tọ́ pé èèyàn kí lẹ́yìn ẹni tó da ọwọ́ sílẹ̀ tó sì rí ẹ̀rí ọdún? Náà ẹni tí ń dáwọ́lẹ̀ kírun so ènìyàn ò kírun bí Ànábì sallallahu alaihi wasallam ṣe ní káàkì ẹ́ ó ìtún rẹ̀rìn ó tún rí ẹ̀rí ọkọ̀lọ́ ọmọ dáwọ́lẹ̀ tó náà ni irú ẹni kí wọ́n wá ìmáàmù rẹ̀ kí wọ́n lọ kí lẹ́yìn so onífẹ̀ẹ́nú tó lè nù so òun ní pé ẹni tó ń kírun kò bàtẹ́ ilẹ̀ ti ró ti rẹ́ẹ̀rí tó sì ní kó wọ́n mọ̀ta kú ni ah, ẹfílẹ̀ fún mi pé ìmọ̀mù onífẹ̀ẹ́ nùnù tó èyí sì fífẹ́ nù jaṣáájú ìfẹ́ máa ń fi ìbẹ̀rù ọlọ́run náà ni wọ́n fi ń jẹ aṣáájú ni kí lọ síbòmí lọ lè máa kírun Please, for Muslim to preach the mosque, please consider an example of that. Go charge in the mosque. Okay, wọ́n ní ṣé ẹ̀ṣẹ̀ ni kí ọmọ chájì nínú mọ́ṣáláṣí ní kí ọmọ chájì fóònù ah wallahu alam ní orí sí ẹ̀ṣẹ̀ wọn ìrìnsí ẹsẹ̀ torí pé kí o jàǹfààní mọ́sálásí kí ti ẹsẹ̀ ẹsẹ̀ ni torí kí o sún mọ́sálásí àǹfààní mọ́sálásí ni kí o jẹun mọ́sálásí àǹfààní mọ́sálásí ni kí o sọ̀rọ̀ ní mọ́sálásí pé ah, ọ̀rọ̀ tàbí sọ ẹja kúrò mọ́sálásí tàbí sọ àǹfààní mọ́sálásí ni so kan tọ́nà sí mọ́sálásí kò ní jìn lọ kátírà mẹ́ àǹfààní mọ́sálásí ni fóònù mi jẹ́ jáyẹ àǹfààní mọ́sálásí ni òsè tó jẹ́ ẹ̀ṣẹ̀ lórí kí o jáyẹ fóònù ní mọ́sálásí wallahu a'lam náà. السلام عليكم ورحمة الله وبركاته. جزاكم ما يعترضكم ويحمل سنة المصطفى صلى الله عليه وسلم السؤال عن قراءة آيات آيات آيات قرآنية وآيات قرآنية بقصد الدعاء قلت ربنا آتنا في الدنيا حسنة يا باقية في الحديث الذي ينفي عن قراءة القرآن في الوقوع السجود. نعم. جزا الله الشيخ السائل خير الجزاء tí wọ́n bèèrè ni pé ṣé kíka <clears throat> aya al-Qur'an lórí sujud lè <clears throat> rabbana atina fid dunya hasanatan lórí ìwọ̀n ṣé ó náà bọ́ síbi hadith tó ń kọ̀ pé <clears throat> a gbọ́dọ̀ kí al níbi ìforíkalẹ̀ ìtẹ́niyàn kan ṣe náà ni pé kó má jẹ́ kó jọ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àyà alukur'an ẹ̀rí pé nínú àyà alukur'an wà nínú máa ń yẹ kúlù rabbana atina fid dunya hasanatan tí a bá fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n ní allahumma rabbana atina fid dunya hasanatan omi pé yẹn ti jẹ́ kó yàtọ̀ sí kíkà alukur'an bẹ́ẹ̀ ni gbogbo àwọn kẹsẹ́ bá fẹ́ mú láti fi ṣàdúrà nínú alukur'an ní ìforíkalẹ̀. tàbí kó jẹ́ kí bó ṣe wà nínú kùránì gaggan na lè ṣe wá kà lórí forí kalẹ̀ tó kọ̀ dáa ni kama shi dẹ wallahu a'lam na subhanaka allahumma